àjẹ́ pé ìjọ mẹ́fà yẹn ògo ńlá ń bẹ́ẹ̀ bí àbí òkú bẹ́ẹ̀ ìjọ mẹ́fà yẹn ògo ńlá ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó máa bá fẹ́ fi mú jáde fún wa léṣe pé ọlọ́run bò lè dá láàyè ìjẹ́jú aya àti tí òkè tó bẹ́ẹ̀ ìjọ ẹ̀kọ́ tó máa bá fẹ́ fi mú jáde fún wa nìkan gbogbo ní tí ẹ bá fẹ́ àwa lọ́lọ́run fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ bá wọ ọlọ́run láti dá láàrin tí òjò gbogbo ara lọ́ da o ṣùgbọ́n tó lọ́ọ́ bá fẹ́ ti mú jáde fún wa ni pé gbogbo ń tẹ́ bá fẹ́ ṣe láyé ẹni ìdí àsìkò fún gbogbo ń tẹ́ bá fẹ́ ṣe láyé ẹni ìdí àsìkò fún nítorí pé tí wọ́n bá ní ọfẹ́ sùkẹ́ tó dolówó lójú bàtà méjì nínú kó lówó lójú àbí kò sùkú lójú àárẹ̀ ẹ̀kọ́ ni èwo lọ́pọ̀ jù pípé lówó lójú ti ní àbí kò kú lójú lójúmọ́ tó bá lọ fẹ́ nímọ̀ lókù nínú kó nímọ̀ lókù àdúgbò kọ rẹ̀ ó sì dàrú lókù àdúgbò ẹ̀kọ́ èwo lọ́kọ̀ jù ọpọlọ rẹ̀ ó dàrú lókù ẹ̀yin náà gbogbo inú gbogbo ayé ẹni tó bá ní tẹ̀tẹ̀ lówó ó tún yẹ kókó lẹ́yìn gbọ́dọ̀ lówó ni ẹ bá gbọ́ bó àyè ẹ̀kọ́ ìgbà tó bá gba gbogbo ọ̀nà tí ó gbà fà ẹ bá ní kó ọ̀nà tó ń pa.

pé gbogbo tí ẹ bá fẹ́ ṣe kọ́ ṣe pàtìkù ṣe fún lásìkò gbogbo tí ẹ bá fẹ́ ṣe ṣe fún lásìkò. tọ́ ọlọ́run bá ní inna rabbakum Allahu alladhi khalaqa as-samawati wal ard dájú olúwa iná ni Allah ọlọ́run ẹni tó ṣẹ̀dá àwọn sẹ́mà àti àwọn ilẹ̀ kí ló dé tọ́lọ̀ tó kọ́kọ́ dárúkọ sẹ́mà síwájú kó tó dárúkọ ọlẹ̀ wọ́n ní tó fà ní pé sẹ́mà àwọn sẹ́mà lọ́lọ́run bá kọ́kọ́ dá síwájú kó tó dá àwọn ilẹ̀ àwọn sánmà lọ́wọ́ bá kọ́ dá síwájú kó tó dá àwọn ẹ̀lẹ́ ẹlẹ́gẹ̀ẹ́jì òní pé sánmà ọlọ́lá ilẹ̀ lọ sánmà ọlọ́lá àti àgbéga ju ilẹ̀ lọ fẹ́ gbà bẹ́ẹ̀ abẹ́ gbà bẹ́ẹ̀ náà ẹgbẹ́ náà gbà sẹ́wọ̀n <laughs> pé nìkan àwọn tá à ń para wa tí sánmà làwọn àti àbílẹ̀ tí sẹ́yìn rí wá ní ká para wa àwọn tá à ń bàtàrà wa jẹ sẹ́mọ̀ là ń gbé ní àbílẹ̀ tọ̀ pípẹ́ rí wa ní ká máa bàtàrà ẹni jẹ àwọn tá à ń pẹ̀sẹ̀ sí sẹ́mọ̀ là ń gbé àbílẹ̀ tọ̀ pípẹ́ rí ní ká máa pẹ̀sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí ẹgbọ́n báwọn sọ́wọ́ sẹ́mọ̀ àwọn náà ṣe jù lọ́lọ́ tẹ́gbọ́rí tẹ́nìkan jalè sẹ́mọ̀ wọ́n lé ká tẹ́gbọ́rí àbáwọn fẹ́

سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر بايل عن عليك عن ذاك ومن أفضل لكن أتجعل فيها من يسجد فيها ويسبق الدماء ونحن نسبح بحمده ẹni tí wọ́n máa lọ ṣèbàjẹ́ lórí ẹ̀ tí wọ́n máa tẹ̀jẹ́ lẹ̀ lórí ẹ̀ ìwọ̀n ọlọ́run bó gbé lórí nígbà tó ti fáwa ń tiwa ibi tá a wà yá tá à ń ṣe tó fáwọn sàpọ̀mọ́ fún ọ lọ. ìbọn lọ sọ pé èmi àlẹ́mù àti èmi máa mọ̀ dájú nípa sẹ́yìn ọ̀mọ́ ń parẹ̀ rárá. ọlọ́run bá sórí ni wọ́n yọ nínú àwọn mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ wọ́n ní tó fà tó wọn bá ti kọ́ dáa pọ́ńtọ́ lẹ́yìn ẹ báyìí ni ìmáàmù Ibn Qayyim rahimahullahu ta'ala ti ti sọ. tọ́ àrí bọ́lá ń sọ pé àtìsẹ́nà wá àwọn sẹ́nà kò sọ pé wọ́n arọ́bí àtàwọn ẹ̀mẹ̀ wọ́n sọ pé wọ́n arọ́ àti ilẹ̀ báyìí lọ́nà ọba wa máa ṣe nínú gbogbo àyè tó bá ti dárúkọ lẹ̀ lọ́rùn Kùránì èé pè ní àwọn ẹ̀lẹ̀ ilẹ̀ ló máa ń pè ṣùgbọ́n pè nínú Suratu At-Taghabun wa min al-ardi مثل هن ومن الأرض مثل هن ريتي ده ولا لجدد أو سما لونك سوريا حديث النبي محمد صلى الله عليه وسلم